بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه السنة للإمام أحمد رحمه الله تعالى وقد أجوك هذا لا تيوكا ينبنى أفعول àkàrà tó sẹ́yìn lé àwọn afẹ́rò lónìí àwọn náà ní abala ọ̀rọ̀jìm ọ̀rọ̀jìm sísọ́kò lu aṣẹ́wó ẹni tó lọ bá obìnrin lò pọ̀ láì lẹ́tọ̀ọ́ sóbìnrin yẹn wọ́n á lé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ló kópa inú ìṣẹ̀dá gbọ́dọ̀ nígbàgbọ́ lórí ẹ̀ àti yóò padà di awuyewuye yóò padà di awuyewuye láwùjọ wa rí táwọn ààrẹ ní tí ó wà ní a àwọn ọ̀rẹ́ rí kájókòó lásẹ̀wọ́ irú èyí tí tọ́mú yẹn wú yẹn èyí tí máa ń dá wà lálẹ́ ní gbogbo ìgbà sọ àti ọ̀rọ̀ àkídà ni. قال المؤلف رحمه الله والرجل حق الرجل حق على من زال وقد أحسن إذا انترف أو قامت عليه بينة قال والرجل حق دي جونس أن يقول يداني على من زال فإن تضع ọ̀kadì ọ̀sẹ̀m ọ̀dẹ̀ ti lọ́kọ pẹ̀lú yìgì tó lálàáfíà àbó ti láyà pẹ̀lú yìgì tó lálàáfíà ìgbà àtàrọ̀ tó bá jẹ́wọ́ ń ṣe àwọn akọ ọmọọta àlẹ ìbàyè náà abẹ́rẹ́ dúró lórí ẹ̀ bọ́ọ̀lù àti ti fẹ́ dúró lórí ẹ̀ àwọn ni pé àwọn ẹni mẹ́rin wọ́n rí tí ọmọ inú tìró wọnú ìyá tìró kí lóò ṣe kó sùn lé lásán wọn rí i pé ẹni méjèèjì wọnú ara wọn dáadáa báyìí ẹ̀rí kàmíà ẹ̀rí kejì òun ni kí oyún ọyọ ọlọ́wọ́n ọ̀sẹ̀ sì náà ọ̀dàdà ń so ìgbé ara yín fúnra yín gbà síkùn rẹ̀ tóbi báyìí aládìgẹ́sì ìyẹn ò nídìí pé a fẹ́ máa dára wa láàmú gbọ́ sọ́sẹ̀ jù ẹlẹ́rìí mẹ́rin ẹlẹ́rìí mẹ́rin bò àwọn tọ́jà ẹlẹ́rìí mẹ́rin lọ ló sì yọ ikú rẹ̀ tó tóbi yìí sọ lẹ́yìn kó bímọ ẹ̀yẹ ọmọ wọn wọn lẹ̀ ló kó pa sọ bákan náà fasolo wà fi sọlá rẹ sọlá òjíṣẹ́ Ọlọ́run ti lẹ̀ kó má sẹ́wó lọ́jọ́ ayé ẹ̀ kìí ṣe pé ìsúnmọ́ rẹ̀ nípa náà bí wàá kókó dání kìí ṣe kókó dání sọ àlàkọ́ tó fún kí ni o ṣe alimusabirabi yàrá pé lọ́dọ̀ àwọn ní tẹ̀mí àwọn ní kàlàbọ̀ òun ló sàbábà lílẹ́kọ̀ọ́ yẹn ṣe ánàbù ọ̀lẹ́dẹ̀ àmàrù òun ló pàṣẹ pé kí wọ́n lẹ́kọ̀ọ́ nítorí ẹ̀ ní wọ́n sọ pé òjíṣẹ́ ọlọ́run náà ti lẹ́kọ̀ọ́ kéde pàṣẹ yọ àkókò dání ni wọ́n ń lọ ní sinadọ́kọ̀ làkínàbù àmàrù bẹ̀rẹ̀ jìnnì sallallahu alaihi wasallam ṣùgbọ́n pàṣẹ pé kí wọ́n lẹ́kọ̀ọ́ aṣẹ́wó tó jábílé abílé kan yẹn tẹ́rì sì dúkú sàṣẹ́wó tó ń lẹ̀ ní oko. arọ́ṣidù bákan náà àwọn àlééfà mẹ́rẹ̀ẹ̀rin abak Umar Usman Ali gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin náà lásìkò ìṣèjọba wọn àwọn aṣẹ́wó tí wọ́n ti lọ́kọ tí wọ́n ti láya tí wọ́n sì rà nù wọ́n lé wọn pa. ومن تقص أحدا من أصحاب رسول الله صلى الله عليه وسلم أو أبغضه بحديث كان منه أو ذكر مساويه كان مبتدئا حتى يترحم, يترحم عليهم جميعا ويكون قلبه له سليما أني báyìí ní ìsòfin àyè pé a lè pè é lóní bídíà ẹni yóò tó bá tàbùkù ìkan nínú àwọn sàájà méjì rọ́bì ọlọ́ọ̀sù ẹni tó bá tàbùkù rẹ̀ aláǹfààní àti pọ́ńtà òun lálàdàdálẹ̀ tí ó fi chéǹjì ọ̀rọ̀ rẹ̀ tí ò ní tàbùkù ẹ̀ mọ́. يعني علم يوضع طبعا ثاني ثاني من أصحاب رسول الله صلى الله عليه وسلم من أصحابه جزي الله أبغى له أبو كل بحدث كان منه nítorí ìṣẹ̀lẹ̀ kan tí sàbí yẹn ní pàmbẹ́ ń dòdò ọwọ́ akórira rẹ̀ ó hé tiẹ̀ ọ̀zákàrọ̀ ọ̀sàbí àbí ń sọ àwọn ìdá rẹ̀ torí ìyẹn làwọn sàbí wọ́n á lọ san gba ìdánsá abéjọ wọ́n á bẹ̀rẹ̀ sí ní kó wa irúfẹ́ ni káàní wọn lè tẹ̀sí aládàáda rẹ̀ ló ń tọ̀ títí táyà tààrà hàmà àléhìm jẹ́nìyà tí òfin níyẹn kankan ní pọ́ǹsì nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ ọ̀rọ̀ ògbọ́n pátá lọ́gbọ́dọ̀ tọrọ ọ̀rọ̀ di aláhu àní kó wí fún wa ọ̀rọ̀ ìlọ́hùn mọ́ lọ tí ó fi bẹ́ẹ̀ láì chéǹjì bẹ́ẹ̀ ó ń bí díà rẹ̀. ويكون قلبه لهم سليما وكان يدعو الله nípa àwọn tí òní máa lọ pé àbákiri náà ń dùn bá nàbí ṣèkú lórí kó lè dépò olórí ìsọkúsọ gbà lélẹ̀ yẹn tí ó fi chéǹjì ọ̀rọ̀ yẹn tí ó tọrọ kẹ fún àwọn sàbẹ yóò tọrọ kẹ ọlọ́run ọba fún wọn ọkàn yóò sì là pẹ̀lú wọn wọn lọ nífà kó النفاق هو الكفر أن يكفر بالله أن يكفر أبوه أن يكفر بالله ويعبد غيره غيره غيره ويظهر الإسلام في في العالمية مثل المنافقين الذين كانوا على عهد رسول الله صلى الله عليه وسلم. النفاق هو الكفر. wọ́n fẹ́ sàdáyà sí akílọ̀ ń pè ní nifaq sàbẹ́sì ìlú kò fọ́rọ̀ ní o àpájùlẹ̀ yìí tó bá ti jẹ́ alákìídá dé wọ́n ti jẹ́ alákìídá wọ́n ní àníyàn fúra bìlà kéèyàn ṣe àìmọ́rí sí Allah ọ̀yà àbùdá kẹyọ́rọ́ ó sì máa sin máa sin ẹlòmíyàtọ̀ sọ́lọ́ wọn yóò zìhérọ́ ìsìlámẹ́ fílẹ̀ aláníyà kò fi islam hàn níta àlàyé ní fáàkù láǹtọ̀ islam fi hàn níta tó kúfúrú dẹ̀sí wà lẹ́mí ẹ̀ bí àwọn mọ̀nẹ́fìkì tí wọ́n wà lásìkò jíṣẹ́ ọlọ́run sọ̀lá àlùsọ̀lá ipa jẹ́ wọn kò sọ́mọ́tò ọ̀rẹ́ dá bí irú Abdullahi ibùnú Ubay ibùnú Salul tó ti ń palẹ̀ mọ́ wọn ti fẹ́ dá dé fún tẹ́lẹ̀ òun ni ọmọ adarí gbàtà yà àwọn mùsùlùmí wa dé Mádínà àtànàbí sọlá àlẹ ọsẹlẹ wọn á rí i pé a ah, ọsọ wọn tó ń lè dá o àbí kó ń jọ òun náà bá darapọ̀ ṣùgbọ́n àìnígbàgbọ́ yẹn ń bẹ lẹ́mìí rẹ̀ àìnígbàgbọ́ ń bẹ lẹ́mìí rẹ̀ ó sì rí ìgbàgbọ́ hàn ká kọ́lá tá a níbi sọlá sọlá bá ti parí kótó bàtà báyìí yóò sì tà á lé kù lórí <laughs> ẹni ọdún náà káwé ẹjọ́ yóò máa sọ̀rọ̀ lórí ohun tá a lè máa sọ ọba rẹ sọlá a tún káwọn ọ̀sẹ̀ jọ kọlọ́wọ́ tó padà wá tún ní àṣírí wọn àtúnkà àwọn ẹni tí wọ́n jọ ya bóra níbi ìnìfàkù òun jáde pé àhùdùn mẹ́kì àsìkò tó dání ẹni tí ó ṣẹbọ ẹni tí ó ṣe Islam ẹ ó ṣe Islam ṣùgbọ́n al-ahdul madani ah wọn làbí kò tó burú jù because ṣáàfin rí ẹlẹ́bọ̀ báyìí là ń rí mùsùlùmí àwọn arí ẹlẹ́ẹ̀kẹta tó lé ju gbogbo ẹ̀ lọ àwọn ní anifak kò ṣe mùsùlùmí kò ṣe káfíìrì àwọn gan lọ á sọ̀rọ̀ ìyẹn jújú because gbogbo ọjọ́ péjọ ni inú wo sí papọ̀ láì rà àwọn ni wọ́n fi sọ pé ogun tí ń jà mùsùlùmí ogun méjì ni algazu dákìlì algazu kárìjì ogun ta àti ogun lé ẹ̀yin àgbà ẹ̀yin yorùbá rẹ̀ sì máa ń sọ pé olè sílé òun ní sílẹ̀kùn fótó dé wọ́n ní àwọn kan ní ti kulé ọ̀bà pani tòde òde pani so ogun ọ̀rọ̀ yàrá nìyẹn òun yẹn lógun ìrọ̀rùn náà ni wọ́n sáré pàwé ẹ̀ pé ń ti ń bọ̀ ọ́ ọ̀nà ìgbẹ́ ibi tí ọ̀tọ̀ aṣọ búlù lọ́wọ́ àwọn ẹtikẹ́tì rẹ̀ òun gẹ́gẹ́ ní baba ńlá ogun ìfi ọgbẹ́ ńgbà tí ọba adẹ́dà subhanahu wa ta'ala tó fẹ́ ròyìn àwọn onígbàgbọ́ òdodo láàyè àyà márùn-ún níbẹ̀rẹ̀ àlùkò àdùn sàdùbà kọ́rọ̀ ọlọ́run ti sọ pé ó ti yanjú gbogbo ọ̀rọ̀ wọn kọ́tà ọ̀làyíká aláhùdà ọ̀làyíká ọ̀hún ọ̀fìlẹ̀ aláhùdà rẹ̀ rọ̀ bíi ọ̀làyíká wọn wọn fi lè hàn ọ̀rọ̀ tí wọ́n ti kí abẹ́ mi lẹ́rẹ̀ àtìkẹ́tì ẹ̀ gbọ́dọ̀ fẹ́ yanjú ọ̀rọ̀ àwọn káfíìrì àyà méjì péré ọ̀yà àbí kófòrò ni kófòrò kò fọ́ ìyẹn straight wọ́n jí abẹ́ ọ parí wọ́n gbà tó fẹ́ yanjú ọ̀rọ̀ àwọn mọ̀lẹ́fì kú àyà mẹ́wàá lọ ni kọ́láwọn tó dá kọ́ tó dọ́rọ̀ dórí pa ọ́ di àyà mẹ́sùn bọ́lá tó sẹ̀fẹ̀ pàṣẹ àkọ́kọ́ tó sì fẹ́ ṣe náyọ̀ alákọ̀ọ́kọ́ àkọ́kọ́ àṣẹ nínú Al-Qur'an tẹ́ bá sin láti fàtíà التوحيد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون àkọ́kọ́ má ṣe nínú Al-Qur'an tẹ́ bá sin Qur'an láti bẹ̀rẹ̀ ṣé òkùnrin aláàtẹ̀sẹ̀ alóríláhi àdáadá kò sí láti kíní kankan nù rẹ̀ láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ní láti láti fàṣà aláàtẹ̀sẹ̀ alóríláhi àdáadá fàǹtùm tààlàmù. tó nípa bẹ́ẹ̀ òun ló fà á pé alimami ahmed alayhi rahmatulah tí wọ́n fi bínú tán pé ẹ dákọ̀ ẹ já wọ́rọ̀ mi sọ sẹ́rí ànífàk wàlúkófòrò òun ẹni bàbá ní ọ̀sán ìmọ̀rí akọ́ máa sin nǹkan mí yàtọ̀ sí Allah kọ́ á fi Islam hàn níta fi Islam hàn níta bí àwọn mọ̀lẹ́fì kìtà níbi bá lò sáà qawluhu sallallahu alayhi wa sallam. ثلاثة من كنا فيه فهو منافق هذا على تجليده ترويها نرويها كما جاءت ولا نفسرها وقولوا لا ترجعوا بعدي كفارا dùlẹ́lẹ́ ni yẹ́dìrì bùn bá dùkún. ó ní ọ̀rọ̀ tí àná sọ̀rọ̀ àṣàlá ń sọ pé mẹ́ta kan bẹ́ẹ̀ pé màá kú ní fíhì fáwọn ọmọ náà fi kù. ẹni tí mẹ́tẹ̀ẹ̀ta yẹn bá wà ní ara rẹ̀ sọ ohun tí a káfẹ́ fàyọ ni pé àti gbogbo nùsọ̀ọ̀sì wọ́n bá wá tí ń sọ nípa báyìí ló ṣe rí ẹni pé èèyàn báyìí kèfèrí ni ẹni báyìí mọ̀lẹ́fìkì ni ọgbọ́n náà sùn ti fáwọn àfìdí ẹ̀ múlẹ̀ o èèyàn gbọ́dọ̀ lọ pé àlẹ́ àwọn alòsùn ni àwọn èèyàn pé èèyàn ń kèfèrí àní á má wí mọ́ alòsùn ni ó pè tọ́lọ́mù bá pè ní kèfèrí yóò sì pè ní bá pè ní kèfèrí ẹ̀yìn bá pè ní mọ̀lẹ́fìkì yóò pè tó èèyàn gbọ́dọ̀ á wọ nítorí káwọn èèyàn fi lè nífẹ̀ẹ́ yàn àwọn pé ah súnmọ́ ẹ̀ta àwọn alágbájá yàtọ̀ sí káwọn eléyìí ẹ̀rì àwọn àwọn ẹgbẹ́ yẹn kí n fèrè tiwọn àìpé yẹn kí n fèrè láì ní àwọn ṣòro tó bìdóni ti fa almawana làbúdà mi tàwa forí aṣòro kọ́bùlà an nukfir. ولا بد من انتفاء الموانع agbẹ́rẹ́ ọ̀rí àwọn ìṣòro tó yẹn tí ó pè ṣé onílàákàyè ni sọmọ tí ń ṣe tí ó ṣe mistéèkì ṣé ó ti bàlágà gbogbo nǹkan wọ̀nyẹn àyẹ̀wò dáadáa tí kì í ṣe pé àyà kan nílò wà tùmọ̀ fún ló fi yí lọ́wọ́ ààrẹ ti gẹ̀ẹ́sì orílẹ̀ yẹn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ọlọ́ọ̀tún máa yà kan báyọ̀ lọ́wọ́ tẹ̀síìrì kan ní fílọ̀ ọ̀tún kìíní kan lọ fi yíwọ́ ọ̀fìlà bọ́ sínú kìíní. àwọn nùsùsù yẹn agbọ́dọ̀ gbà á kódà ká má má làyé ẹ̀ bí wọ́n ọ̀rọ̀ táwọn sọ̀lá sọ̀lá pé sàlàáfíà máa kó nà fi hé fáwọn àmùnàfẹ́ mẹ́ta kan bẹ́ẹ̀ tó bá wà lára ẹ̀ kìíní ṣùgbọ́n àwọn kà sọ pé àmì fàákó alẹ́ àmàlẹ́ tọ́ba yìí pé àkọ́kọ́ ní kí ni ìdá haddatha kadhab tọ́ba sọ̀rọ̀ yọ parọ́ ìdá wa'ada akhlaf tọ́ba sàlùkà ni yọ yẹ ìdá túmínà kọ́ọ̀lù tí wọ́n bá sì fi ọkàn balẹ̀ sí kọ́fí nǹkan sọ yóò sì jàmbá. hàdà àlà takulim eléyìí lórí ọ̀rọ̀ ìmọ̀ ọ̀rọ̀ yẹn kankan hmm, kí ni a fi lè sọ́ra fún nìfàk nàìjíríà kàmẹ́jà àti àgbẹ̀gbà wa àwọn àdéhùn yẹn bó ṣe wá ọ̀rọ̀ àrùnfàṣẹ́rò ha àgbọ̀dọ̀ máa ṣàlàyé ẹ̀kẹ́ mo fi ń sọ ni pé àlàzọ́yìn rẹ̀ hadith bá ṣe tù mí kìí ṣe yẹn nìkan àtọ̀rọ̀ tá níbi sọ̀lá àṣàlám sọ wípé látàrí jẹ́ ọ̀hún bàdí kò fàrà dòlàlà àti yẹn lè ṣe kófò pẹ̀lú ìmọ̀ apárẹ́ ni láàfin ilẹ̀ bó wá nù hadith ni pé tí mo bá lọ tán ẹ gbọ́dọ̀ sẹ́rí kẹ́ wá di káfíìrì kẹ̀ẹ́dẹ́ni tí ó sìnà pé yá ọ̀wọ́ ìbò bá ọ̀dún kó ń mórí kọ bàbá ọ̀dún tápá tí wọ́n máa gé ọmọ ẹnìkọ̀ọ̀kan yín bọ́lẹ̀ àti iṣẹ́ nìfààfù ni ó dàbí ọba mú yẹn jáde àkófòrò ni ó dàbí ọmú yẹn jáde nínú ẹ̀sìn á ẹnìyẹn ní káfíìrì ìṣiṣẹ́ káfíìrì ló ṣe ọwọ́ lè jẹ́ kófòrò dúró náà kófòrò. لأن الإمام البخاري رحمه الله تعالى بوب باب كفر دون كفر àìnígbàgbọ́ kan ní ṣùgbọ́n kí ẹsẹ̀ àìnígbàgbọ́ tó yọ̀yàn nínú mílà lóbi yé nínú àwọn àdéhìsì tí Imam Bukhari kó wá àdéhìsì tá a kàdé bẹ́ẹ̀ yìí mẹ́mbẹ́. ọ̀mísì. ọ̀mísì ìgbà ìgbà ìpákọ̀ ìmọ̀sílẹ̀ náà ní ìṣẹ̀fẹ̀ ìmọ̀ náà alùpàkọ́tò fínà fínà bẹ́ẹ̀ náà ni àwọn àdéhùn nẹ́sùn yẹn á gbà bó ti wà ọ̀nà wa ẹ̀ẹ́ iná ti ayé rọrùn bẹ́ẹ̀ ni ah, èèyàn méjì kẹ́hìndé àwọn fẹ́ para wọn lásán láàánú ẹbí ṣe rí fún wa ni ìdàlùtàkọ̀lù mùsùlùmí bí sáyífà ìhìmà tí mùsùlùmí méjì bá pàdé ara wọn sára wọn ẹnìkan sáfẹ̀yìn balẹ̀ pẹ̀lúkọ́tì ẹni tó pààyàn wà lùmọ̀ àkọ́tò ló fi ń náà rí àtẹni ó pààyàn àtẹni tá a pa iná ni wọ́n lọ straight. lùkọ́dà àwọn oníbèrè wọ́n rí pé هذا القاتل فما بال المقتول eléyìí lẹni ó pààyàn kí ló wá kẹni tá a pa ṣé àtúwá bíyà méjì ọkẹtà ìrókù yóò tún á wọná ìdíṣẹ́ ọlọ́run níbẹ̀ ni ìnáwó àrọ́dá kọ̀tùlá sọ hídìí ó gbèrò àti pẹ́ni kejì rẹ̀ ní gbogbo àwọn àhàdìsì yìí á wà yìí náà ṣe iná ní ọlọ́run bá wo tàwọn ilé ìdùnnú ọ̀la ẹ̀ṣẹ̀ ńlá lọ́dọ̀ ṣùgbọ́n kò wulẹ̀ tẹ́ bọ̀ ni nínú àwọn àdéhùn tó ṣe pé àgbọ̀dọ̀ máa wá láàyè fún àwì bó ṣe wà láti lè ṣẹ̀rù bá yẹn kẹ́nìyàn mọ ohun tí ń ṣe òun náà tó ní sí báyà bóyá mùsùlùmí mùsùlùkùn lóhùn kófò wọ́n sọ bẹ́ẹ̀ tí a ní ibi tí wọ́n kó àwọn àhàdéètì wọ̀nyí sí wọn ni báàbò kófòrín dúnà kófòrín hmm. kí mùsùlùmí máa búra wọn kó máa bú mùsùlùmí ìwà pọ̀ kí ni ọ̀kẹ́sàlò kófò kí mùsùlùmí máa bára wọn jà iṣẹ́ àìní ìgbàgbọ́ ni kọ́lá kí ni ẹjọ́ pàtìyàwó ẹ̀rọ máa búra yẹn ọ̀rọ̀ máa bá rẹ̀ nìjà kọ́lá kí yẹn jẹ́ ẹ̀gbọ́n àtàkùrọ̀ ẹ̀gbọ́n máa búrò yẹn ẹ̀gbọ́n máa bá rẹ̀ nìjà kí yẹn bá ti ṣe yẹn ti ṣe kó fò lóòótọ́ lè máa yọ yẹn kó máa dín ní o ṣùgbọ́n ó ń tàn fi kó sí nǹkan tó wúwo. inú ọ̀nà ni mo ń kọ́ ọ̀la. yàkà irú èrè rẹ tó bá sọ fún ọmọ ìyá rẹ mùsùlùmí tọ́jọ́ ń kírun kí ni ìbá àṣẹlẹ̀ láàrin ọ̀rá ni ìwọ káfìrí ìwọ káfìrí àwọn làwọn afáfẹ́ kọ́ bá jẹ́ ìwọ kò kí ìyẹn lè wáyé ó ń tọ̀ wọ́n sì máa gbè lójú tọ́wọ́ lè jẹ́ pò kí pẹ̀lú ìbùkún pẹ̀lú máa mọ́jú sí yàn ẹ̀dígẹ́dì pẹ̀lú máa yíyàn lè kánná pẹ̀lú máa jìyàn kúkú kò kí ìyẹn yá ju ìwọ káfìrí yìí lọ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀yìn daniel náà sọ pé kọfẹ sẹni tí wọn fẹ́ kó sínú fèsìkì ní àárín àwọn èèyàn ètò hmm. yàfáàsì kú ni òun sì tún fúyẹ́ ju yàkáfẹ lọ yọrí ẹni ẹni ọba sọ fún ọmọ yàtọ yàkáfẹ wọ káfìrí ọkọdì bá ẹbí ha àhàdùn fún wa àìní gbàgbọ́ yẹn ti jẹ́ tẹnìkan náà méjèèjì ó ti sẹ́rí sọ́dọ̀ kan náà méjèèjì tí ẹni tó pè ń kéferì ọ̀hún ti jẹ́ kéferì báyìí ọ̀hún tó pè yẹn back to the sender ọdún padà sọ́dọ̀ ẹ̀ nìyẹn ọdún káfíìrì nìyẹn pẹ̀lú ẹ̀ka sọ ohun tí ó jáde lẹ́nu wa. bákan náà wọ́n fi ló. kúfùrún lílẹ̀ tabaru. mi nà sàdé wá ìdàkọ̀ ìsàìmọ̀ orí sọ́lọ̀ ìsàìmọ̀ ìgbàgbọ́ ìsẹ́ àìmọ̀ ìgbàgbọ́ sọ́lọ̀ lòun náà. تبرؤ من نسب وإن دق ìbọ́pá bọ́sẹ̀ kó gún rẹ̀ wọ́n ti mọ fámìlì yìí ọ̀wá ní èmi ti bọ́pá bọ́sẹ̀ mi ń ṣe mọ́lẹ́bí yẹn mọ́ kódà kọjá wọn ọba díẹ̀ ọ̀rọ̀ ẹ wo ẹgbẹ́ báyìí nìkan ni ẹ máa fi pè mí ẹgbẹ́ báyìí nìkan pẹ̀lú wọn mọ́ kọ́ bá jù wọ̀n lọ iṣẹ́ àìnígbàgbẹ́ fáwọn Yorùbá náà máa ń sọ pé àwọn kẹsàn-án bẹ́ẹ̀ bá lè yí padà àlè rí yí òun ni kéèyàn sọ pé àwọn tó bí mi yìí mi fẹ́ kán bí mi mọ́ ọ̀rẹ́ rí yí tí wọ́n bá kàn sọ àǹtà kólítà lásán ọkàn ìwé náà ni <laughs> ó wulẹ̀ sọ́rọ̀ ni ó wulẹ̀ wí rí kò wúlò kẹ́kẹ́ ọba àsọ jù bẹ́ẹ̀ lọ ẹ̀hàn pé mo ní àtàkẹ́ ń lọ́dọ̀ àwọn lárúbáwá wọn a máa pè nìkan ní halif wọ́n sì máa ń pè kàn ní khalif ta ni halif òun ni ẹni tí wọ́n fẹ́ wòsàn pé a máa ṣe àtìlẹ́yìn fún wa wá búra wọ́n lè lọ búra ní kàbá ẹni yìí ó kìí ṣe fámìlì àbẹ̀tẹ̀ àti kílèmù ẹ̀ pé ó ti jẹ́ kan nínú àwọn fámìlì wa báyìí a máa ṣe àtìlẹ́yìn fún àwọn àrùn lọ́wọ́ kò ti dára wa òun ló ń pè ní halif kìí rẹ̀ ṣe fámìlì mi irú wọn yẹn lẹ́yìn tí wọ́n máa ń pè mọ́wúlá kìnìkan eré gbogbo mọ́wúlá lẹ́rú torí mọ́lá kan náà ni àwọn alimami bukori àwọn bàbá wọn ṣùgbọ́n mọ́lá ti pé ọ̀dọ̀ àwọn alìjọ́ọ̀fì yẹn ni wọ́n ti gba islam ni wọ́n fi ń pè wọ́n ní alìjọ́ọ̀fì bíbẹ̀ ẹ̀kọ́ ọmọlẹ́bí wọn bukori ẹ̀sẹ̀ alìjọ́ọ̀fì wọ́n gba islam lọ́dọ̀ wọn bí ẹni tọ́lọ̀ kí ó nídìílé àfa kan tí wọ́n á fi ń pè ọ̀bí eré ìtọ́padà sílẹ̀ sí àfáwọn àgbà aláàmọ̀tò bíi àwọn senegal ni wọ́n pè wọn áfíríkà mi báyìí wọ́n ti padà di eh, ah, wọ́n ti di àárẹ̀ ẹ̀ẹ́dùn lákàtí ọ̀sọ̀ àkìyà so ọmọ áfíríkà dọ̀wà yìí ni wọ́n so torí bẹ́ẹ̀ kí ẹ̀ abọ́pábọ́sẹ̀ kó nù ẹ̀ kì í ṣe ìrànwọ́ ẹ̀ ń dàkọ́ sínú sí àìsàn ìgbàgbọ́ sọ́lọ́run ni wọn náà ó ń sáré jùlọ àdéhùn àti irú àwọn àdéhùn wọn yìí mímọ́ ọ̀dẹ̀sọ̀ wà fọ́fẹ́ nínú àwọn àdéhùn gbádùn àdẹ̀sí háságbárí. sọ̀rọ̀ náà ló sẹ́lẹ̀ mọ́ láàbò àwọn gba àwọn àdéhùn yìí ni ó wà ilà nàìlà tẹ̀síra kódà ká má má láàyè rẹ̀ ọ̀là mẹ́tàkẹ́ lọ́rùn fi hàn àní máa ta ọpọlọ sí àkílódé àní ẹ̀rẹ́ lóyún àní bí irú ọkùnrin olówó kan tá à ń bá ẹni rẹ̀ sọ̀rọ̀ ó ti sọ pé òun ti kọ́ bàbá òun bàbá mọ́ àà wọ́n ti ṣe ìwé lọ́yà ìwé lọ́yà wo lẹ̀ ń ṣe lórí pé yẹn kọ bàbá rẹ̀ ń bàbá wọ́n kàn wí bẹ́ẹ̀ ni ó wulẹ̀ wí ní àwọn ọ̀gá nínú ṣẹ̀ríà a níwèé ń bẹ mo níwèé ìwé lọ́wọ́ ìwé rọ́wọ́ lọ́wọ́ tó nípa bẹ́ẹ̀ gbogbo àwọn àhàdéèfù wọ̀nyí àti ohun tó bá jọ náà ètò lálàáfíà tá a sì háságbárí aláwọ̀ gbà wọlé kódà ká má má láyé rẹ̀ àti gbọ́dọ̀ sọ̀rọ̀ kẹ́kẹ́ ń báyìí. الجادل فيها أقول الحقيقة جيدا هذه الأحاديث إلا مثل ما جاءت أعبد ثم وعديث وين táwọn àṣàlàyẹ̀kùn rẹ̀ àfi bó ti wáyé náà ní ká sọ fáwọn ará yìí wàlá nàró tó ha ìlànà àhákìmì ha sẹ́rí tá a bá fẹ́ sọ pé àgbàdìsí yìí wọlé á lọ mú àdìsí míì tó tún jù lọ wá ní láti wá sàlàyé pé aa ah, kìí ṣe fún lọ́wọ́ ti jáde fún mẹ́sìn pẹ̀lú gàbáyé tàbí sallallahu alayhi wa sallam eléyàn àhakọ̀ mi ni ha torí kò sí ohun tá a lè fi tó àdéhùn jáde sí lọ àgàgà tó ní ẹbá tó wà ní oṣù ha yóò lè jọ kí wọ́n balẹ̀ pé hmm, ilé àbá yìí ọmọkúlọ àgbọ̀dọ̀ náà bákan náà nígbàgbọ́ sí kíni ọ̀ kárí pé àlùjànnà àti iná wọn ti dà àti kíni ìdájọ́ ẹni tó bá dẹ́ṣẹ̀ nílá tó yàtọ̀ sẹ́bọ̀ àlùjànnà tó wọn nà ẹ̀rọ kọta ni èyí ti pálọ̀ ọ̀hún sẹ́yìn wájọ́ tó dà ó ti dà ọ̀rẹ́dì wáyé àlùjànnà àti iná ọlọ́run ti dà ọ̀dìkò lè kọ̀tà. kama jaa àwọn sọ́ọ̀dì ó ní àlùjẹ́nà àti náà wọ́n ti dáa bọ́ọ̀lù yẹn ti wá látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run sọ̀lá rẹ̀ ọ̀sọ́lá ń tọ́sọ báyìí pé ẹ dákun tí wọn bá ti dà fún bòlá níbi ọwọ́ ó ní mo wọ náà àlùjẹ́nà fọ̀rọ̀ ẹ̀yìn tó mọ wá rí pẹ̀tẹ́sì kan bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ òun wá béèrè pé ta ló ní pẹ̀tẹ́sì wọ́n lọ dọ́kan nínú àwọn ọkùnrin yìí wọ́n wá wò pé mi ní gbọ́ ya wọn bá ní ọmọ òun. olóhùn wa òun wá wọnú rẹ̀ òun rí àwọn ọmọ ìjẹlẹ̀ ẹjú kẹlẹ̀ òun fẹ́ wọnú rẹ̀ òun wá rántí owó ọmọ àwọn kọ́ wọn wọnú ẹ̀tẹ́yẹyẹ òun rántí owó ọmọ àwọn ọmọ òun ní à. Ah, ṣé wàá wàá jowó lórí àà àwọn jowó ni o owó ni èsè wọ ọlọ́run náà máa ń jowó o. kéétù sì yẹn nìkan wọ́n ní ọ̀rọ̀ àìtó ìkàwùsà o mo tún rí àlìkàwùsà wọ́n pe àwọn pè ní àbàtà àlìkàwùsà àlìkàwùsà ó jẹ́ àlàkọ̀ pẹ̀lú kàfírà àlìkàwùsà ó ní àlàkọ̀ pẹ̀lú kàfírà pé gbogbo ọjọ́ tíjọ́ tó bá fẹ́ wá ìtumọ̀ nǹkan ìpínlẹ̀ rẹ̀ yẹn ní oṣù máa lápalára rẹ̀ káwó sára yóò káwó sí rò káwó sára táńtọ́ àìsí mbẹ́ ní oṣù wá ní látara kẹsúrà kàsúrà náà ní tí ó padà di kí mi èyí tẹ́ máa ń pè ní ẹlòmíràn àkọ́bẹ̀ rọ̀bà yìí ẹ̀káwó sàrú ni àwọn máa ń pè ní àbàtà àlìkáwó sára àwọn máa ń pè bẹ́ẹ̀ tàbí ká pè ní alìkáyìwò kẹsì ọ̀sẹ́rí pàṣẹ àgbọ̀ pípọ̀ mbẹ́ náà ni wọ́n fi ń sọ pé sọ́tún kawusar pípé ojú oorun ló zọ kalẹ̀ fáàdé mi ṣùgbọ́n wọn lè tẹ̀wá bùlà kò sí kankan ní ayé àlùkò àmì tó sọ kalẹ̀ fáàdé mi sọ̀lá rẹ̀ sọ̀lá lójú oorun ṣùgbọ́n súrà yẹn ti sọ kalẹ̀ kó ti sọ ọlọ́run tó tó gbé fúfú yẹ àwọn ni wọ́n ń pè ní yàrá wọ́n ní àgùfà Rasulullahi sallallahu alaihi wasallam ọ̀kẹ́ sáà ògbé fúfúyẹ́ bíi kéèyàn ti ṣàìsùn kọ́pọ̀ tí kìnìún ọ̀kan la mú yẹn lọ fẹ́ẹ́rẹ́ irú bẹ́ẹ̀ ni ìdíṣẹ́ ọlọ́run sọ̀lá àṣálá ni wọ́n ṣe ń jọ ní wọ́n wá jí báyìí wọ́n kàn rẹ́ músẹ́ wọ́n wá sọ pé làkọ́dé ọ̀nzì láti àlẹ́ yìí àánìfà sẹ́rí wókìlá ẹ̀hẹ́n wọ́n ti sọ wọ́n ti sọ súrà kẹkalẹ̀ fún mi before kó gbé fẹ́rẹ́fẹ́ yìí tó wá wọn àkàtà tó kà ó sàrò fún wa tó ó fi túmọ̀ pé kò sí kò sí eh, àyà kan àbí súrà kan tó sọ kalẹ̀ lójú ọ̀run fámẹ́lì sọ̀rọ̀ àdùsọ̀lọ́ kọ́ sálánù wáyé tó lọ́n sọ kalẹ̀ fún un tó ní mo rí alikawusa àbàtà alikawusa ti ń bẹ lálùjọ náà ṣé tọ́lá wọn bá ti dá níbo ní òdìrí ọ̀nà ìtọ́lá àtó ọ̀rọ̀ ètò àhàlẹ́hà alifokọ́rọ̀ mo ń nẹ̀gà sálùjọ náà mo rí pọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ń bẹ tálákà ni wọn mo tún nẹ̀gà sí náà mo rí fáwọn tó wà ń bẹ obìnrin ni wọn àfáwọn obìnrin béèrè pé èsì táwọn fi rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò sì tún tọ́pọ̀ ẹ̀ kò sí ohun tó lè ṣe fún wọn wọn bá tún bọ́ tàbá yìí wọn lè yàn sí nǹkan kan náà ìsinmi tó jẹ wọn pọ̀ nǹkan náà ẹ̀rí àtẹ̀pẹ̀ àtẹ̀ébú àtẹ̀ébú kọ́lọ́ má ti dọ̀rọ̀ kéèyàn máa ń wọ ìpèjẹ́ bíi gàrí ẹ̀rí tọ́lá àtúnfin náà mọ̀ dàgbà sínú náà pé ọlọ́run ò tí ì dàlà níbi mẹ́ta síbẹ̀ ọ̀rọ̀ àìsàn àkàrà àhìlẹ̀ àdìmẹ́ta mo rí i pé àwọn tó mẹ́jọ obìnrin wọn ìwà wọn tí wọ́n wù náà láti فمن زعم فمن زعم أنهما لم تخلقا فهو مكذب بالقرآن هذا طبعا هو يفيد على جناتنا أعطي القرآن نرى إذا طلبهم أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات إنسان صالح يقول إنسان به في خياله يدندن إيش يدندن آه. أنت أنت في القرآن رب wà àhàdé gbogbo àwọn àdéhùn ànábì ló ti pè ní wa wọlé àṣàbùkù yóò mìíràn irúfẹ́ ẹni bẹ́ẹ̀ èmi ò lérò rẹ̀ kó nígbàgbọ́ dáadáa ni ẹ má jẹ́ àgbàgbà ẹ̀mọ̀ kíláàrì kánú lè ìmáàní ta ni àní àlè ìmáànú bìlẹ̀ omi àṣẹ ẹnìyàn gbàgbà lójẹ́ náà sí ní bẹ́ẹ̀ yẹn àràtọ́ bá sì wù lè máa dá láyé tàwa yìí àwọn ti rẹ ìwé ìdálùjẹ náà ìwé ìdáná níbi wọn á tó da sọ́dọ̀ rẹ̀ wọn ti wá kó búlọọkù àti yọyọ tí wọn fi da ọmọ mọta. ọmọ mọta ni àìlè kíbla tí mo wá sí dán. sísọlá àlẹ yìí mọlùkẹ́kì mi kẹ̀bí ọ̀rọ̀ àti ọmọ tí tó máa ń fi òkúkú sára àbó ń fa sìgá àbó ń ṣe sìnà àbó ń jó ń jó àbí kọ́ máa gbórin ń gbórin lórí fóònù gbórin gbogbo àwọn ọ̀wà ẹ̀ṣẹ̀ ńlá ńlá ni wọ́n gbórin òun jẹ rìbá òun pààyàn òun sóògùn káàkiri hmm. gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá jẹlẹ́dẹ̀ ọ̀ǹtà tẹ́tẹ́ owó bọ̀nú gbogbo àwọn kan tó ń pè nìyẹn ńlọrùn lára gbogbo ẹni tó ṣàjọ ọmọ ẹ̀tẹ́ kébùl kẹ̀bì à ń parọ́ jàǹbá pọ̀ ń ṣe jàǹbá ọba àti ẹ̀ má pọ̀ náà ń ṣà ń ṣe jàǹbá ẹni ọba kúnnú ààrẹ eh, kébìlà kájọ jẹ́ mùsùlùmí mo wá ṣẹlẹ̀ àṣùgbọ́n níta òkè yóò sọ̀ láàrin akẹ́rùn sí làtọ́ kú tán ìsítàkfàrúlà àti tọrọ àforíjì ọlọ́run. àníwọlé six thousand sí ilẹ̀kùn pé ká máa tọrọ àforíjì fún a máa sọ fọlọ ọlọ́run ọ̀tí ìlà àwò òkú tẹ mọ́ wàrà tó tọrọ kò sọlá àfààní lè dàmbí á sì náà bàbá á sì ní sọ pé àní kírun sí látorí ẹ̀sìn kan tó dá ṣàfihàn ọ̀tá náà bóyá kékeré bí èébú àwọn kéékèèké ni èébú ìfojú ìsẹ́júmọ́nila ojú wòkúwò ojú yẹlẹ́rẹ̀ hmm. nígbà náà bá fi wẹ́ lómi báyìí yọ lọ jókòó níbi kan náà wà tó mi lójú bí èbò lókè ha èmi náà mọ̀ wá yẹ yẹ báyìí káàní àwùtẹ̀bí ra ẹ̀sẹ̀ kékeré àbẹ́sẹ̀ ńlá ni àbí torí ẹ̀ka sọ bá àrùn kẹrin ìfìlà àtọ́lá tó náà amúlòmó ọ̀rọ̀ rẹ̀ ọ̀dọ́dọ̀ ọlọ́run subhana bàbá wù bàbá níyà kan tí ó ọlọ́run lè jẹ níyà bàbá wọlọ́run ọlọ́run sì lè fi rẹ̀ áṣẹ فعليه ترى أصول السنة العتدين الحمد لله وحده أبني فرنا وقصص صلواته على محمد وآله وسلم تسليما بكنا حوال كيرضون حتى الله رفض عجاج محمد تعالى عليه سبحانك اللهم بحمدك ان لا إله إلا أنت أستكفرك أتوب إليك